sílé iṣẹ́ wa Gbankanbi TV. ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa Gbankanbi service station lónìí èyí kan tó fetí sílẹ̀ fún ìyálẹ̀ta mẹ́ta tó máa fún wa lónìí. yorùbá nation kọ́ ló pa jùmọ̀kẹ́ lọ́jọ́ta ọlọ́pàá ní ìgbìmọ̀ ìwádìí ló sọ bẹ́ẹ̀. ẹ fi ojú ọlọ́pàá tó pa jùmọ̀kẹ́ lásìkò ìwọ́de yorùbá nation èkó hàn. ìwádìí lórí ohun tó ṣekú pa jùmọ̀kẹ́ oyèdélé lásìkò ìwọ́de yorùbá nation ní ìlú èkó ti fi ẹ̀sùn kan iléeṣẹ́ ọlọ́pàá pé wọ́n jẹ̀bi lórí ikú rẹ̀ ìwádìí ọ̀hún ṣàfihàn pé àwọn ọlọ́pàá ló pa Jùmọ̀kẹ́ tó kiri ọjà ní agbègbè Ọjọ́ta lásìkò ìwọ́de náà aṣáájú ikọ̀ tó ń ṣe ìwádìí ikú obìnrin náà Mikaela Fàdèyí tó fi èrò ẹ̀ hàn ní ilé ẹjọ́ Samuel Ìlọrin courthouse ní ọgbà ní ìlú èkó sọ ohun tí ìwádìí gbé jáde adájọ́ kò ọ̀rọ̀ sí àìbìkítà iléeṣẹ́ ọlọ́pàá sí ikú jùmọ̀kẹ́ fàdèyí ní ìwádìí onírúurú tí wọ́n ṣe lórí ikú jùmọ̀kẹ́ tó wáyé ní ọjọ́ kẹta oṣù kẹjọ ọdún twenty twenty twenty one fi hàn pé ìbọn tí ọlọ́pàá nàìjíríà yìn yìn lu obìnrin náà ló ṣekú pa á adájọ́ májísírèètì wá fi àìdínú ẹ̀ hàn sí àìbìkítà ikọ̀ iléeṣẹ́ ọlọ́pàá lórí ìṣẹ̀lẹ̀ náà lásìkò ìgbẹ́jọ́ tí wọ́n kò tilẹ̀ bu iyì fún ilé ẹjọ́ májísírèètì náà tó bá ẹbí jùmọ̀kẹ́ kẹ́dùn ní ọmọbìnrin ọdún mẹ́rìndínlọ́gbọ̀n náà ní èròǹgbà rẹ̀ láti ṣe rere láyé kí ó di ènìyàn ńlá àmọ́ èyí kò ṣeé ṣe nítorí iléeṣẹ́ ọlọ́pàá gbẹ̀mí ọ̀dọ́mọbìnrin náà láìpé ọjọ́ ìròyìn yìí agbẹjọ́rò ìjọba Ṣeun Akíndé yọjú sí ilé ẹjọ́ àmọ́ wọn kò rí agbẹjọ́rò iléeṣẹ́ ọlọ́pàá irọ́ ni pé ọlọ́pàá kò yìnbọn kankan ní ìwọ́de Yorùbá Nation ìwádìí tí ilé ìwòsàn ṣe lórí òkú Jùmọ̀kẹ́ náà fi hàn pé àwọn ọlọ́pàá ló yìnbọn pa níbi ìwọ́de náà lẹ́yìn tí àwọn ọlọ́pàá kọ̀ jálẹ̀ pé àwọn kò yìn ìbọn ẹyọ kan ṣoṣo níbi tí àwọn ti ń kẹ́dùn ìwọ́de wọn ọ̀hún ìwọ́de ìwádìí ilé ìwòsàn tó bẹ̀rẹ̀ ní oṣù kẹjọ ọdún tó kọjá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ìyá Jùmọ̀kẹ́ igbákejì kọmíṣánná ọlọ́pàá àti onímọ̀ nípa ìwádìí nípa òkú láti ilé ìwòsàn LASU náà wà níbẹ̀ bákan náà ni ó ṣojú mi kòró kan sọ fún ilé ẹjọ́ pé àwọn ọlọ́pàá kan tún bẹ̀rẹ̀ sí ní yẹ gbogbo ara obìnrin náà wò lẹ́yìn tí òkú rẹ̀ wà nílẹ̀ májísírèètì náà wá ké sí ìjọba àpapọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá gbọ́dọ̀ wá àwọn òṣìṣẹ́ wọn tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà jáde kí wọ́n sì fojú winá òfin adájọ́ náà ní ó yẹ kí ìjọba bẹ̀rẹ̀ sí ní ṣe àyẹ̀wò ọpọlọ fún ọlọ́pàá kọ̀ọ̀kan láti mọ̀ bóyá ọpọlọ òṣìṣẹ́ náà pé tó láti gbé ìbọn ó tún rọ ìjọba láti gbé ìgbésẹ̀ nípa lílá àwọn ọlọ́pàá ní òye nípa ètò àwọn ará ìlú láti fi ìrònú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 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa o oh nine zero seven zero nine seven eight three six two. Olóyèdárì Sàká lolóròyìn yín. Ire o.